gbogbo ènìyàn ló mọ̀ wípé oúnjẹ lọ̀rí àwọ̀ nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú wa lóríṣun tẹlifíṣàn nínú oṣù kẹfà yìí bá ó ti máa mú yín rin ìrìn àjò oúnjẹ ìbílẹ̀ tiwantiwa tá ó sì máa ṣàjọyọ̀ pẹ̀lú rẹ̀ ìgbádùn aláìlẹ́gbẹ́ lélẹ́yìí tí a pè ní àmàlà extra níbi tá ó ti máa mú yín rin àwọn ìrìn àjò sí ilé olóúnjẹ ọlọ́kan-ò-jọ̀kan ní ìlú wa àti àwọn ìletò tó súnmọ́ wa pàápàá àwọn ilé alámọ̀là tó dọ́ṣọ̀ mo mọ̀ wípé ẹ ò ní fẹ́ mí sí ẹ̀ ẹ̀gbọ́n náà àwọn ilé olóúnjẹ alámọ̀là wo ló dára jù ní ìlú wa gbogbo ìdáhùn sí ìbéèrè yìí wà nínú oṣù kẹfà àmàlà extra lórí Orísun nìkan ni.